ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin ní dédé aago kan sí aago kábọ̀ ní gbogbo ọjọ́rú Wednesday àlàáfíà rẹ lè tún ètò làlàáfíà rẹ. fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ́n ilé ayé yìí ló mọ̀ o àlè rẹ ní bá ní ṣiṣẹ́ àlè rẹ ní bá ní kọ́lé àlè rẹ ní bá ní náwó àwò rẹ ní bá ní ṣàìsàn ká tọ́jú ara wa àlàáfíà tayọ o. ẹ káàsán ẹ káàbọ̀ sórí ètò àlàáfíà rẹ láti ìkànnì Royal FM ninety five point one Ìlọrin orúkọ tèmi ni Fẹlá Omiṣakin. Dàpọ̀ Olúìdé ni orúkọ tèmi ẹ káàbọ̀ sórí ètò àlàáfíà rẹ orí ètò yìí láti máa ń fún yín ní gbogbo àwọn kókó tó ní í ṣe pẹ̀lú ètò àlàáfíà yín ẹ ṣùgbọ́n mo ṣe wá ń wo Fẹlá lé ní ṣé àlàáfíà lọ wà ṣé kò sí àlàáfíà mo wà kí ló tó ń bí àlùbọ́sà yìí náà ah, òtútù yìí sànú òtútù yìí pọ̀ ó ìgbà tí wọn náà ń bọ́ sórí kóòtù ńlá kọ́ ló wọ̀ ẹ́. ọ̀hún ẹ̀yin sọ̀rọ̀ létí tiwọn náà Fẹlá. gbogbo ènìyàn lòtútù yìí mú òtútù ní agbára ìgbà ọyẹ́ ńlá wáyé ẹ̀yin aráalé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè sọ nípa àlàáfíà wa nígbà ọyẹ́ yìí ṣùgbọ́n lónìí lórí ètò a fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ jíjẹ nígbà ọyẹ́ bẹ́ẹ̀ni oúnjẹ tẹ́ ká máa jẹ nígbà ọyẹ́ ilé ìtura kájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni ẹ oúnjẹ jíjẹ nígbà ọyẹ́ ṣe pàtàkì hmm. bẹ́ẹ̀ tí mo pé lórí ètò yìí lábala lábala la máa ń mu fún yín à ń lọ síta à á gbọ́ nǹkan tí àwọn ará ilé ní sọ nípa ìtọ́jú ara wa nínú àsìkò ọyẹ́ yìí a sì tún ti ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nílẹ̀ tí ó máa bá wa yànnàná àwọn ọ̀rọ̀ nípa oúnjẹ tó yẹ ká jẹ nínú àsìkò ọyẹ́ yìí ìyáàfin Ezekiel láti Unimed ní ìpínlẹ̀ Ondo ti wà nílẹ̀ láti bá wa sọ̀rọ̀ nípa oúnjẹ tó yẹ ká máa jẹ. tábà tí wàá kúrò lọ́dọ̀ ìyáàfin Ezekiel á tún wá bọ́ sọ́dọ̀ arákùnrin omiṣore Báyọ̀nlé àwọn jẹ́ onímọ̀ nípa oúnjẹ àwọn náà máa sọ fún wa oúnjẹ tó yẹ ká máa jẹ nígbà ọyẹ́ gangan ká tó tẹ̀síwájú ẹ ká sáré dé ìgboro ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn aráalé nípa bá a ṣe lè tọ́jú ara wa nígbà ọyẹ́ à ń bọ̀. báwo lẹ ṣe máa ń tọ́jú ara yín nígbà ọyẹ́. ok a máa a máa fi cream pa ara wa a dẹ̀ máa make sure pé cream yẹn jẹ́ cream tó máa jẹ́ kí ara wa wà ní ipò tó dáa tí ò ní jẹ́ kí ara wa máa funfun tí a bá para wa tán a dẹ̀ máa wọ aṣọ tó máa bo àyà pẹ̀lú àwọn aṣọ tó jẹ́ pé ó máa kọ́bà wa fún òtútù tí ò ní ṣe ìpalára fún wa a dẹ̀ máa ń fi àwọn òróró sí ẹnu wa kí ètè wa má bàa gé bẹ́ẹ̀ la ṣe máa ń tọ́jú ara wa ní. náà ni a máa lo fine cream a máa fi para then a dẹ̀ máa a máa kó a máa mẹ́tí ara dáadáa so because of the cold kó má lọ pọ̀ sí wa nínú ara pẹ̀lú àwọn bébì wa. So a máa take care àwọn bébì wa náà dáadáa ní time àmà àmà time. Ẹ nígbà ọyẹ́ ọ̀nà tá a lè gbà tọ́jú ara wa pọ̀ díẹ̀ àti pé bí èèyàn bá ti jí láàárọ̀ tó fẹ́ jáde ó gbọ́dọ̀ wá aṣọ tó nípọn láti pé kó fi bo àyẹ̀ kí afẹ́fẹ́ má rọ̀ sí ní àyà tí ó bá dẹ̀ di ní ọwọ́ alẹ́ tá a fẹ́ sùn padà a ní láti wọ ìbọ̀sẹ̀ àti àbíbọ̀wọ́ ìgbà tá a bá fẹ́ sùn ọyẹ́ ò ní lè gba ara wa wọ inú ilé so ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà náà ló pọ̀ but tí mo mọ̀ díẹ̀ lèyí tí mo sọ ẹ̀. bá a ṣe lè ṣe ìtọ́jú ara wa nígbà ọ̀yẹ́ téèyàn bá ti jí láàárọ̀ tó mú wípé òtútù mú òun ó jí kó wọ̀ mọ́ mi ó bọ́ ẹ kó fi ìta ìtò mi ó gbé kó wọ́ sí betúmù kó wẹ̀ tó bá dẹ̀ ti wẹ̀ tán tó dẹ̀ sì pé òtútù yẹn ò tí ì lọ ó lè mú eh, rọ́ọ̀bù kó fi rárá kó dẹ̀ wọ cardigan that's all tí mo mọ̀ nípa ẹ̀ ìlera lọ́rọ̀. àlàáfíà tayọ. ìlera lọ́rọ̀ yìí ó kórè dé. àlàáfíà tayọ. ẹ káàbọ̀ padà sórí ètò dapò àbó orí nǹkan ni mo sọ lẹ́ẹ̀kan mo ní pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè sọ nípa àlàáfíà wa nígbà ó dẹ̀ ràn lára nǹkan táwọn ara lè sọ ẹni tó sọ̀rọ̀ nípa ìtọ́jú ara ẹni tó sọ ká gbómi lé ná ẹni tó sọ wò láàárọ̀ nǹkan o omi tí mo gbé tí wọ́n fi wẹ̀ ó gbóná gidigidi. àti ah, ò bá gbóná òtútù èèpọ̀ òtútù èèpọ̀. Ọlọ́run máa ṣàánú wa eh, orí ètò àlàáfíà rẹ lẹ ṣì wà ètò tó máa ń wá sí etí gbọ̀n láti Royal FM ninety five point one Ìlọrin ní òní lórí ètò à ń gbé ọ̀rọ̀ kan yẹ̀wò ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò náà ni àwọn oúnjẹ tó ká máa jẹ oúnjẹ tó ṣara lóore pàápàá jùlọ nínú àsìkò ọyẹ́ yìí a kàn sí ìyáàfin Ezekiel ẹni tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò oúnjẹ láti Unimed ní ìpínlẹ̀ Ondo ìyáàfin Ezekiel bá àyànnà ọ̀rọ̀ tó ní ṣe nípa oúnjẹ aṣara lóore ẹ máa bá a ká lọ. ẹ kú ojúmọ́ mà ẹ jọ ṣe ni báwa dárúkọ yín fún àwọn ará ilé. ok orúkọ mi ni ìyáàfin Ezekiel Olúbùnmi. ok ṣé gan ni mà àwọn ìbéèrè ráńpẹ́ la ní fún yín lákòókò náà ẹ jọ̀ọ́ ṣe lè bá wa ṣàlàyé ohun tí à ń pè ní oúnjẹ aṣaralóore yẹn balance diet. oúnjẹ aṣaralóore a lè pè ní balance diet àbí adequate diet ó jẹ́ oúnjẹ tó yẹ pé èròjà ó pé àwọn èròjà amúnidàgbà afúnilókun afúnilẹ́jẹ̀ atara ẹni ṣe amára ẹni jọ̀lọ̀ ó pé nínú ẹ̀ dáadáa dènà àìsàn òun là ń pè ní adequate or balanced diet ẹ ṣeun gan ni mà ǹjẹ́ àwọn oúnjẹ wá wà tí a lè pè ní àwọn oúnjẹ tí ò kì í ṣara lóore. àwọn oúnjẹ kan wà tẹ́ pé wọn kì í ṣara lóore kí n ti pé wọn ń ṣara lóore bẹ́ẹ̀ náà àwọn náà ń ṣara lóore níwọ̀n ìwà tiwọn wọ́n jẹ́ kẹ́nìyẹn dùn wò wọ́n jẹ́ kẹ́nìyẹn kó sanra wọ́n á fi ọ̀rá pamọ́ sí àgbẹ̀ ara ènìyàn sọ hmm. pé ní ọ̀la ẹ̀pẹ́ ọjọ́ tàbí lọ́jọ́ alẹ́ ó àìsàn hmm. torí àwọn oúnjẹ yẹn wà lọ́tọ̀ àwọn oúnjẹ máa ń jẹ́ kọ́mọ dùn wó ajé hmm. ṣùgbọ́n kò ní jẹ́ kí sójà àgbà rẹ̀ kó dàgbà sókè tó hmm. tó àìsàn oríṣiríṣi àìsàn máa ń bọ̀ a ma ọmọ bẹ́ẹ̀ nínú ilé tó yàtọ̀ a fún sójà ara fún ìkan wà tẹ́wọ́n kò ní tara rárá hmm. wọ́n ara dùn wò a máa fi ọ̀rá pamọ́ sínú ara a dẹ̀ jẹ́ kó ara nípa jíjẹ oúnjẹ àwọn kan wà tán máa ń ní pé ebi ò kí ń pa wọn torí náà wọn kò ń jẹun ǹjẹ́ ewu wà níbi nínú kéèyàn máa máa jẹun ní àsìkò ewu wà ní pé kéèyàn má máa jẹun lásìkò tó tó àti tó yẹ ó lè fa oríṣiríṣi àìsàn mìíràn gan ìwé hmm. ẹni tó ti bá sáré jẹun ní ọwọ́ àárọ̀ tẹpa dúró dórí tó di pé jẹun ó lè fa irú àìsàn tó ń pè ní ọ̀tà ó lè fa kí àwọn tó lọ oúnjẹ ní àwọn irinṣẹ́ tó lọ oúnjẹ nínú ẹ̀ ó lè pa lára hmm bẹ́ẹ̀ ó dẹ̀ tún lè fà á kí ewé oṣù àgọ́ ara ẹni bẹ́ẹ̀ ó máa lọ ọlẹ̀ tó lè porí síta ìsàn wálé wọ wọ àgọ́ ara ẹ̀ ìyàwó tún lè fà á kí ewé bẹ́ẹ̀ gan ó máa ó máa lo okun tó àti bó ti yẹ. ẹ ṣeun gan ni mà ẹ ti sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá ń jẹ oúnjẹ aṣara lóore pé ó dáa fún ara wa ǹjẹ́ lè sọ pàtó nǹkan tí oúnjẹ aṣara tó ń ṣe fún ara ẹni tó bá ń jẹ oúnjẹ aṣara lóore kí ni àpẹẹrẹ kí ni àwọn àǹfààní téèyàn ń tẹ́ni náà máa rí lára rẹ̀. oúnjẹ àǹfààní oúnjẹ ara lóore àkọ́kọ́ náà ni pé a fúnni ní okun àti agbára ìkejì á dènà àìsàn kò ní jẹ́ ká àìsàn wọlé ìkẹta gbogbo àwọn èròjà tó ń ṣiṣẹ́ nínú àgọ́ ara èèyàn á jẹ́ kó máa dàgbà sókè dàgbà nínú ojú táwọn èèyàn ń wòyàn bí orí bí irun ṣe ń lára tí apá ń gùn sí ni àwọn irinṣẹ́ tí òyìnbó pè ní náà ń dàgbà sókè then á tún jẹ́ kẹ́jẹ̀ kó máa pọ̀ lára á jẹ́ kẹ́jẹ̀ máa pọ̀ lára kó máa pọ̀ lára then ìkẹyìn ni ká jẹ́ kí ọpọlọ kó máa jí pépé hmm. ẹ máa rí i pé tí yóò bá jẹun nígbà mìíràn àti ṣiṣẹ́ àti ronú á fẹ́ lọ yíkọ́yíkọ́ hmm. bàbá ni kò jẹun dáadáa àti ṣiṣẹ́ àti ronú á já ní kíákíá fún hmm. àwọn àǹfààní oúnjẹ aṣara lóore nìyẹn èyí ó tún máa ń jẹ́ kí ó máa ń sọ àgbàdéwé tí ẹ bá jẹ oúnjẹ aṣara lóore ó máa ń sọ àgbàdo àgbàdo ìdẹ̀ ó máa ń jẹ́ kí àìsàn kó jìnnà sí ni tásán bá lè ti jìnnà sí àgọ́ ara ìdẹ̀ ó máa ń jẹ́ kí ọjọ́ ọjọ́ tí yẹn fẹ́ lò rún lórí ilẹ̀ ìpẹ́ kó pẹ́ ó máa ń delay aging ó dẹ̀ máa ń increase life expectancy. ẹ ṣe kókó tí wọn gan ni ẹ ṣe bẹ. irú àwọn oúnjẹ ogun lẹ́yìn ká máa jẹ pàtó. àwọn oúnjẹ tí ká máa jẹ pàtó ni àwọn oúnjẹ tí ó ń gbé sójà àgọ́ ara lárugẹ. tó ń gbé sójà àgọ́ ara lárugẹ ó dẹ̀ tún fúnni lẹ́jẹ̀ àkọ́kọ́ inú ẹ̀ irú àpẹẹrẹ oúnjẹ tó ń gbé fìdàgbà lárugẹ ní èso àti ewébẹ̀ ká hmm. bá ṣàkíyèsí pé inú ìwé mímọ́ sọ pé ọlọ́run dá ádámù àti éfà hmm. sínú ọgbà édẹ́nì ọgbà édẹ́nì yẹn èso àti ewébẹ̀ ló wà ń bẹ̀ hmm. so ìyẹn ló ní kókó máa jẹ ìgbà tó ní wọn jáde ló bẹ̀rẹ̀ sí mu oríṣiríṣi tẹ́ pé wá ń fa àìlera sínú àgọ́ ara àwọn èyí tó àwọn yẹn ni òyìnbó pè ní protein food. Mm. àwọn bíi ẹ̀wà bíi ẹja bíi ẹran àwọn bíi soya beans mm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti láwọn kan iṣẹ́ tó ń ṣe ni wípé wọ́n ń fúnni ní okun àtagbára àwọn ẹni bíi ẹ̀wọ̀ bíi ẹ̀wà náà wà lára wọn àgbàdo bíi bàbà bíi iṣu bíi kókò bíi ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ àti láwọn kan iṣẹ́ pé iṣẹ́ tó ń ṣe ni pé wọ́n máa ń jẹ́ kí ara kó jọ̀lọ̀ ó máa ń jẹ́ kára kójú ọ̀rẹ́ tó máa ń da fún ọpọlọ kó pé dáadáa irú àwọn èèyàn báyà lè sọ pé òróró ẹ̀pà lórí epo ìyèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ àwọn kan tún wà pé pé iṣẹ́ tí wọ́n ń ṣe ni pé a máa ń sọ vitamins and minerals bí wọ́n bá lè rí wọn nínú èso àti ewébẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe ni kó máa ń jẹ́ kí ara kó tún dọ̀tun sí wọ́n dẹ̀ máa ń ran ara lọ́wọ́ láti ṣiṣẹ́ tó péye. ẹ ṣeun ẹ ṣeun gan ni màá. ǹjẹ́ ó ṣeé ṣe kí bí a ti ń ṣe oúnjẹ wa bí ó ṣe ìjàmbá fún oúnjẹ da ṣe ń ṣe oúnjẹ wa kí ó di pé bá ṣe sì kí gbogbo nǹkan tó ń ṣe ara lórí lára oúnjẹ kó kó yọ dànù. ó ṣeé ṣe kó jẹ́ pé bí ọ̀nà tí à ń gbé gbà láti fi gbé oúnjẹ kalẹ̀ àbí láti ṣe oúnjẹ kó di jíjẹ kó fa ìpalára fún àwọn èròjà tí ó wà nínú oúnjẹ yẹn hmm. ọ̀pọ̀lọpọ̀ míì fún àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ míì ò mọ ẹ̀fọ́ sí i Hmm. ẹlòmíà tó bá ti fún ẹ̀fọ́ yẹn ká dà sínú gbígbóná á ìyá hóhóhó gbogbo èròjà agbára ẹ̀ lọ tó hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ ó máa ń pa bọ́ọ̀lù ẹ̀fọ́ ni tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà jẹ́ ẹlòmíì gan náà irú ẹyin yẹn báyìí ẹlòmíì ò ní ṣe ìjìnà hmm. àwọn oúnjẹ kọ́ ọ̀tọ́ pé kẹ tó lè rí àǹfààní lára àwọn ẹgbọ́dọ̀ ṣe jiná àwọn kan bẹ tẹ pé n ò ní ìdíkẹ ṣe jiná púpọ̀ bí irú ẹyin sì báyìí ẹgbọ́dọ̀ ṣe jiná dáadáa àwọn oúnjẹ proteinous food àwọn oúnjẹ afúnilẹ́jẹ̀ amára jọ̀lọ̀ Hmm. ẹ gbọ́dọ̀ sè wọ́n jiná dáadáa tó ní pẹ́ jẹ wọ́n bí àwọn ewébẹ̀ wa nǹkan tá a máa ṣe nípa gbọ́dọ̀ fi iyọ̀ díẹ̀ kékeré sínú omi ká fi fọ̀ wọ́n dànù hmm. kó tó di pé a sè wọ́n àti kó tó di pé a jẹ wọ́n hmm. torí àwọn èkìní tó máa ń lò fún ewéko nínú igbó nínú oko irú àwọn pesticide pesticide yẹn tó máa fi fín oko àwọn kẹ́míkà tó fi fín oko yẹn ó lè wà lára ẹ̀bẹ̀ láti fi yọ̀ sínú omi ká fi fọ̀ dànù àmàlí pé tàdẹ̀rà bọ̀ níwọ̀nba ó ti di jíjẹ nìyẹn. so nígbà mìíràn àwọn ọ̀nà tá à ń gbé oúnjẹ tá à ń lè fa ìpalára fún oúnjẹ. ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni. ẹ ẹ ǹjẹ́ ìgbà wa ṣe ẹ̀rọ ayànnàná bí èèyàn ṣe lè ti bí àwọn oúnjẹ lè jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ pàápàá jùlọ nínú nínú orílẹ̀-èdè tí a wà yìí fẹ́ yékéyéké báwọn ìjọba mi láti jẹ wọ́n báyìí oorun ni àìsàn pé kí wọ́n fẹ́ ẹni tó bá máa lọ síbi iṣẹ́ abẹ tó máa lọ sí ọjà láti lọ ta ọjà pé kó lọ jẹ̀bà hmm. irú ẹni máa sùn fún àwòtí ni. Hmm. so oúnjẹ tá a mú ọpọlọ jí pépé ká máa ra jí pépé ló dà fún àárọ̀ irú tíì irú àwọn bọ irú àwọn beverages irú ògì mímu ìgbà mi a lè recommend irú complex yẹn hmm. a lè recommend bàbà mímu ọ̀tọ̀ nǹkan tẹ́lẹ̀ mu láàárọ̀ ni jẹbi ọwọ́ ọ̀sán oúnjẹ tí a kàn ká múnúkún díẹ̀ tájẹ́ kí a lókun sí láti ṣiṣẹ́ a lè rẹkọmẹ́ndì oúnjẹ òkèlè lọ́wọ́ ọ̀sán yẹn hmm. a lè rẹkọmẹ́ndì oúnjẹ oníṣíbí bíi ráìsì ẹ̀wà a lè rẹkọmẹ́ndì iṣu a lè rẹkọmẹ́ndì kókò lọ́wọ́ ọ̀sán dẹ lọ́wọ́ alẹ́ àwọn oúnjẹ tí ò ní gba tí ò ní jẹ́ kí àwọn èròjà tó ń lọ oúnjẹ lágọ̀ọ́ ara kó ṣiṣẹ́ pọ̀ tó dà yẹn ti sáré sùn ìyẹn la lè recommend lọ́wọ́ àwọn oúnjẹ soft diet irú mọ́ínmọ́ín ó dá lọ́wọ́ alẹ́ irú àmàlà náà oúnjẹ kèrè náà tó fẹ́lẹ́ dáadáa ó dá lọ́wọ́ alẹ́ ìgbà náà lè recommend èso jíjẹ òun náà dá lọ́wọ́ alẹ́ lọ́wọ́ alẹ́ a lè recommend àsáró a máa ń sọ wọn ìbọn máa ń sọ ní digested meal irú àsáró yẹn báyìí a ti a ti ṣe sùn yẹn a ti fọ àti wẹ a fọ dáadáa hmm. a lè fọ gẹ̀dẹ̀ gẹ̀ sàsáró so àti lọ ní ọwọ́ alẹ́ àrọ̀rùn sòwárì jẹ́ káàkiri ayé sùn kò ní di pé a tún fi gbogbo gbàtẹ́ kábíyèsí ká máa fi lọ oúnjẹ kó wá nígbà tí máa dé jí láàárọ̀ ọjọ́ kejì gbàrà gbóná níní hmm. so láti àfọ́ọ̀dù nǹkan báyìí a lè ta lè rẹ́kọ́mẹ́ndì ẹ̀kọ́ eléwé a lè rẹ́kọ́mẹ́ndì eh, mọ́ínmọ́ín a lè rẹ́kọ́mẹ́ndì àmàlà tó fẹ́lẹ́ a lè rẹ́kọ́mẹ́ndì àsáró hmm. ní ọwọ́ alẹ́ tó kò jẹ́ bó ṣe jẹ́ olóòtú. ẹ ṣe gan ni màá dúpẹ́ pé ẹ fún wa ní àǹfààní láti bá sọ̀rọ̀. Hmm, ọ̀rọ̀ láti gbọ́ yẹn ọ̀rọ̀ ńlá ni ìyáàfin Ezike bá wa sọ nípa oúnjẹ aṣaralóore ó dá mi lójú pé àwọn èèyàn ti rí nǹkan ẹyọkan tàbí méjì dìmú lára nǹkan tí. méjì bíi mẹ́ta mú. mẹ́ta bẹ́ẹ̀ ti ẹ rí bẹ́ẹ̀ ti ẹ rí ẹ ní tẹ̀síwájú àdúródọ̀ ìyáàfin Ezike àtúndọ̀dọ̀ arákùnrin omiṣòre Báyọ̀lé àwọn náà wá sọ fún wa oúnjẹ tá a máa jẹ gangan nígbà ọyẹ́ a ti sọ̀rọ̀ nípa oúnjẹ aṣaralóore ẹ báwo la ṣe wá ń jẹun gan nígbà ọyẹ́ ẹ jẹ́ ká sáré dọ̀dọ̀ wọn à ń bọ̀. ní báyìí mo wà pẹ̀lú arákùnrin Omiṣore Báyọ̀mílé onímọ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ ẹ káàsán ṣe dáadáa la bá yín. ẹ káàsán olóòtú dáadáa ni mo wà ṣe dáadáa la bá ẹ̀yin náà ṣé gan ni ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ìgbà ọyẹ́ la wà ǹjẹ́ àwọn oúnjẹ kan wà tí a ṣe nítorí àsìkò báyà irú àwọn oúnjẹ olóyè ká máa jẹ ní àsìkò ọyẹ́. ẹ ṣe gan olóòtú gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àsìkò ọyẹ́ jẹ́ àsìkò tí òtútù máa ń pọ̀ gan tí ara wa sì máa ń gbẹ a dẹ̀ mọ̀ pé ó ṣe kókó fún wa láti jẹ oúnjẹ tó dára oúnjẹ tó ṣe ara lóore tí kò bá ṣe àsìkò ọyẹ́ gan nígbà tó bá jẹ́ àsìkò ọyẹ́ báyìí oúnjẹ tó ṣe ara lóore yẹ a gbọ́dọ̀ máa jẹ lọ bẹ́ẹ̀ ní tẹ̀síwájú bẹ́ẹ̀ ó wá ní àwọn nǹkan kan tí a túbọ̀ yẹ kó pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ bí ní àsìkò tí a wà báyìí ó ní àwọn nǹkan táwọn olóyìnbó ń pè ní vitamin tí ó ṣe kókó fún ara àwọn vitamin yìí wọ́n wọ́n pọ̀ oríṣiríṣi ṣùgbọ́n màá mẹ́nuba díẹ̀ nítorí wọ́n máa ń jẹ́ kí ara kó dán kára dẹ̀ jọ̀lọ̀ àwọn vitamin yìí a ní vitamin A, vitamin E àti vitamin C. Ní àsìkò ọyẹ́, ó ṣe kókó fún wa láti máa jẹ oúnjẹ tó bá ní gbogbo àwọn vitamin tí mo kà sílẹ̀ yìí. Ibi tí ẹ sì lè rí àwọn vitamin tí mo kà sílẹ̀ yìí ó jẹ́ ara èso. So ó ṣe kókó fún wa láti máa jẹ èso púpọ̀ ní àsìkò ọyẹ́ ká sì máa mu omi déédéé déédéé déédéé. Àwọn èso ta lè jẹ ní àsìkò ọyẹ́ wọ́n wọ́pọ̀ a máa fún yín ní díẹ̀. Ó ní ohun tá ń pè ní watermelon. Watermelon yìí ó ní vitamin C tí mo sọ yẹ, ó ní ní ó pọ̀ nínú ẹ̀ gan. A dẹ̀ mọ nǹkan tá ń pè ní spinach ẹ̀fọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tá máa tá máa ń rà káàkiri. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí ni ó ní àwọn vitamin tí mo sọ síwájú. Hmm, ẹ ṣé gan ni, ẹ ti dárúkọ àwọn oúnjẹ tó yẹ ká máa jẹ ní àsìkò yìí ǹjẹ́ àwọn oúnjẹ kan wà tó yẹ ká tiẹ̀ yàgò fún tí kò yẹ ká jẹ rárá àbí tó ká dínkù nínú àsìkò báyìí. ẹ ṣe gan olóòtú kò sí oúnjẹ àbàrà kan tá a sọ pé a kò gbọdọ̀ jẹ gbogbo oúnjẹ a lè jẹ ṣùgbọ́n ní àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí a gbọdọ̀ gbé àti àwọn ìkíyèsára kan bí àwọn èròjà tí a fi ń ṣe oúnjẹ wa ètí kan lára wọn jẹ́ iyọ̀ iyọ̀ yẹ ó contain nǹkan tí a máa ń pè ní sodium chloride sodium tí ó wà pẹ̀lú chloride yìí tí sodium bá ti pọ̀ jù lára ó máa ń jẹ́ kí you omi kúrò lára ó máa ń jẹ́ kí omi tètè kúrò lára ìdí nìyẹn tí ẹ bá rí ẹni tó ní ìtọ̀ ṣúgà ó máa sọ pé ẹni yẹn kó mọ̀ jẹ iyọ̀ tó pọ̀ jù nítorí tó bá jẹ iyọ̀ tó pọ̀ jù bí omi ṣe ń kúrò lára ẹ̀ á pọ̀ gan á pọ̀ sí fún díẹ̀ yìí a gbọ́dọ̀ jẹ́ kí iyọ̀ tó máa wà nínú oúnjẹ wa ní irú àkókò báyìí kó kéré sí gan àti wípé àwọn oúnjẹ bíi wẹ́wẹ́ bisikíìtì àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹ wa àdàmọ̀kẹ́ ní àkókò táwa yìí a nílò a nílò láti dínkù àwọn oúnjẹ àràjẹ wẹ́wẹ́ bẹ́yẹ. ẹ ṣe gan ni ẹ mẹ́nuba wípé a nílò omi fún ara wa ǹjẹ́ ìlè yànnàná ọ̀rọ̀ yìí pàápàá jùlọ nípa omi mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye omi mélòó yẹ ká máa mu lójúmọ́ ní rásìkò. ẹ ṣe gan ni olóòtú bí a ṣe mọ̀ pé omi ń jẹ́ ohun àṣe ara lóore tí a bá mu mi kò sí ẹ̀mí omi sì ní ìwúlò tó pọ̀ tó ń ṣe ní ara bí ó máa ń jẹ́ kí ara wa máa dán kára máa jọ̀lọ̀ ó sì máa ń fọ ìdọ̀tí ara kúrò èyí tí àwọn Ìgbò máa ń pè ní colon cleansing ó máa ń fọ ìdọ̀tí kúrò ní ara ó sì máa ń jẹ́ kí ìfúnpá wa kó ṣe rẹ́gírẹ́gí ìwọ̀n omi tí a lè mu ní ojúmọ́ kan a lè mu bíi ife omi mẹ́fà sí mẹ́jọ ní ojúmọ́ kan ó tún wá jẹ́ àwọn iṣẹ́ tí a bá tún ń ṣe o tá a bá ń ṣe iṣẹ́ bí àwọn bírísì pé àwọn kápẹ́ńtà irú àwọn tó ń ṣe iṣẹ́ alágbára bẹ́ẹ̀ yẹn wọ́n nílò omi tó pọ̀ gan fún díẹ̀ a lè mu omi ife mẹ́jọ sí mẹ́fà mẹ́fà sí mẹ́jọ fún ẹni tí ò kì í ṣe iṣẹ́ alágbára kó sì máa jẹ àwọn bí mo sọ lálàkọ́kọ́ àwọn èso èso tó ní tómi pọ̀ nù wọn gan bíi kùkúmbà bíi wọ́támẹ́lọ̀n bíi hmm, afokádò. ẹ ṣe gan ẹ kí ó tó á jẹ́ kẹ lọ jẹ́ kí n béèrè ìbéèrè tó tẹ tó tó máa gbẹ̀yìn ìbéèrè yìí ó dẹ̀ pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ náà ǹjẹ́ àwọn àìsàn wà bí àwọn nǹkan wà tí ó lè dojúkọ èèyàn téèyàn bá jẹun dáadáa tàbí téèyàn bá tẹ̀lé àwọn ìmọ̀ràn tẹ́tí fún wa yìí ní irú àsìkò tá a wà yìí gangan nínú àsìkò yẹn téèyàn jẹ oúnjẹ tó yẹ kó jẹ tàbí tí ò mu nǹkan tó yẹ kó mu ǹjẹ́ àwọn àìsàn wà tó lè dojúkọ ẹni bẹ́ẹ̀ àti ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ téèyàn tẹ̀ bá ń ṣe gbogbo nǹkan tẹ̀tẹ̀ dárúkọ yìí téèyàn wá rí yìí padà nínú ara èèyàn bóyá ara èèyàn tẹ̀ ń ṣe rúdurùdu ní téèyàn rò pé bóyá ara èèyàn máa dán ni ǹjẹ́ àwọn nǹkan wà téèyàn lè ṣe Ẹ ṣé gan ni. Bí a ṣe mọ̀ tẹ́lẹ̀ náà pé tí a bá jẹun tó dára, bá sì jẹun déédé, oríṣiríṣi àìsàn ni a lè ṣe kòǹgẹ́, oríṣiríṣi àìsàn ló lè kọlù wá. Ṣùgbọ́n nínú àkókò báyìí, àìsàn tí ó jẹ́ pé ó máa ń wọ́pọ̀ jù ni ikọ́, sínsín àti pàápàá jùlọ ìfúnpá máa ń gara jù, ó máa ń ga ní àsìkò báyìí. Fún ìdí èyí, a, ní, a nílò láti máa jẹun dáadáa ká sì máa mu omi nítorí àwọn ìkọlù tí mo sọ síwájú. Ẹ tún wá béèrè pé tá a bá tó ń ṣe gbogbo ohun tí a ti sọ síwájú tí kò sì rí àyípadà kankan, irú ẹni bẹ́ẹ̀ a máa gba irú ẹni bẹ́ẹ̀ níyànjú pé kí ó lọ sí ilé ìwòsàn kó sì lọ ṣe àwọn àyẹ̀wò tó tọ́ nípa àwọn àyẹ̀wò tí irú ẹni bẹ́ẹ̀ bá ṣe ni a fi máa mọ irú nǹkan tó ń ṣe ẹni bẹ́ẹ̀. ẹ ṣe gan ni ẹ̀yin ara lé ohun tẹ́ ti ń gbọ́ láti àárọ̀ ní ohun arákùnrin Omiṣore Báyọ̀nlé ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ ẹ ṣe gan ni arákùnrin Omiṣore Báyọ̀nlé. ẹ ṣe gan ni olóòtú ẹ ṣe ti ẹgbàá wa ní àlejò. ẹ káàbọ̀ padà sórí ètò orí ètò àlàáfíà ilẹ̀ ṣì wà tó máa ń wá sí tìgbọ̀nyìn láti iléeṣẹ́ Royal FM ninety five point one Ìlọrin ohun arákùnrin omiṣore Báyọ̀nlé lẹ́sẹ̀ gbọ́ tán yẹn arákùnrin omiṣore Báyọ̀nlé jẹ́ onímọ̀ nípa ètò oúnjẹ ẹ Fẹlá kí ni wọ́n hmm. rí kọ́ lára nǹkan tí arákùnrin Báyọ̀nlé sọ. ẹ wọ́n sọ pé Um, ká máa jẹun àwọn oúnjẹ tó ní vitamin bẹ́ẹ̀ni ní pàápàá watermelon mm. ẹ̀fọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ká dín iyọ̀ jíjẹ wa kù ká ti wẹ́wẹ́ jíjẹ ká dẹ̀ máa mú mi dáadáa wọ́n sọ yí um, kọ́ọ̀pù tó yẹ ká máa mú lójoojúmọ́. tọ eh, eh, kí ni nǹkan tó tiẹ̀ múnú tèmi dùn lára nǹkan tí arákùnrin Báyọ̀lé sọ ni pé bọ́n ṣe sọ pé ká mú vitamin C ká mú vitamin B wọ́n tún sọ inú àwọn èso inú àwọn oúnjẹ tá a ti lè mọ̀ náà vitamin yẹn ó ṣe kókó ṣe pàtàkì eh, inú mi dùn gidigidi gan. ẹ̀yin aráyà ní rí jù báyìí lọ lórí ètò lónìí ẹ ṣé tẹ́ bá wa wa ká lọ láti ṣẹ̀ṣẹ̀ rẹ̀ dé ibi tá a dé yà nílò pé tó máa darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé aago kan ní ọjọ́rú náà ni ní Royal FM ninety five point one Ìlọrin orúkọ tàwa ọ̀dẹ̀ yípadà Ọ̀fẹ́lá Omúṣakí lórúkọ tèmi. Dàpọ̀ Olúyèdè sí lórúkọ tèmi. adúpẹ́ lọ́wọ́ arábìnrin Ezekiel akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò oúnjẹ ní Unimed THC ní Ondo State àti arákùnrin Omíṣore Báyọ̀nlé onímọ̀ nípa oúnjẹ. a tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò ìbá Bátúndé Òkunọlá adúpẹ́ lọ́wọ́ ẹnjìníà àwọn tó bá aṣoṣẹ́ pọ̀ ẹnjìníà Nels D àti àwọn àwọn akẹgbẹ́ wa tó kù beth stevens woko collins àti paul kofẹ. títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́ ò máa gbóhùn wa àlàáfíà wa kò ní di fíafíà ẹ kú afẹ́rẹ́ yìí. àlàáfíà tayọ. wá máa gbádùn ara mi. gbogbo nǹkan tá a bá padà nù láyé o a lè rí gbogbo ẹ padà ṣùgbọ́n tá a bá jà láfíà nù a ò lè rí kóre tèmi dáná mo tún bá kàn bọ̀ o bàbá gbowó àtọ̀gẹ̀dẹ̀ síwájú ọ̀bọ ọ̀bọ amọ̀gẹ̀dẹ̀ torí pé ó mọ iye lára ó. ọbọ òmò ń ta fowó ṣe òmò ń ta fowó ṣe tàbá mọ́wọ́ àtàlàfíà síwájú ènìyàn ọ̀pọ̀ ènìyàn àbọ̀ owó kò ṣe ra láfíà o. ayé ló mọ̀. Àlè rẹ̀ ní bá ní ṣiṣẹ́. Àlè rẹ̀ ní bá ní kọ́lé. Àlè rẹ̀ ní bá ní náwó. Kò mọ sẹ́ni tó lè ṣàìsàn látọ́jú ara wa. Àlàáfíà tayọ. Àlàáfíà yìí ṣe pàtàkì ó ṣe kókó ní. bàbá lógún ẹrú bàbá níwọ̀fà ọgbọ̀n láì lálàáfíà òfó ni. ká jẹun tó dára lásìkò ká fara nísinmi. kórede ẹ̀mí ìṣẹ́gun jẹ̀mí ènìyàn lọ bàbá wówó àwàjù àìsàn ní ó gbẹ̀yìn ẹ̀. kò sẹ́ni tó kú tó gbélé ayé lọ kò sẹ́ni tó kú tó gbé mọ́tò lọ sọ́run.